<laughs> ohun abínibí kì í hùn wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára á dé á fún ìwọ̀dẹ̀ rẹ̀ èyí tí ìṣalábàárìn ẹja wọ́n ní kí ẹja ó ṣọ́ra kẹja ó rúbọ kẹja ó ṣètùtù kára má bàa ní ẹja ẹja kọ ẹja ò rúbọ ẹja kọ ẹja ò ṣètùtù. àìṣẹ́bọ àìṣètùtù ẹja òun ló jẹ́ kí ìwọ̀ máa gbé ẹja lónìí ara wa ní ẹja kókókó look ignorantly some people have allowed their scientific culture to overturn their heritage they have forgotten the fact that where your treasure is you have to guide it jealously ayé lókun ooo. jìlò ló jìlò ọ̀rẹ́ mi ronú rẹ̀ o sọnù kó má má sọnù o ọ̀rẹ́ mi ronú rẹ̀ o sọnù kó má bàa sọnù.